أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك يكون الله وبركاته ọba tí ó fi ìfẹ́ rẹ̀ tó fi kó wa jọ nírọ̀lẹ́ yìí ìrọ̀lẹ́ alálùbáríkà ní àsìkò tí a ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí a ṣe ṣe àdéhùn wípé ìdánilẹ́kọ̀ọ́ wa láti sìn yóò dá lórí Ramadan so akiwa akira wa kú ojúlọ́nà Ramadan sórí sí ìdánilẹ́kọ̀ọ́ tí ò ní tí ó dalé lórí náà nìyẹn pé ojúlọ́nà Ramadan yìí ni pé báwo ni a ṣe ń retí Ramadan ọlọ́run ọba nínú hikma rẹ̀ ọba ọ̀jọ̀gbọ́n ó ṣe tó jù jẹ́ pé nílé ayé yìí òun náà ni a ó ti ṣiṣẹ́ tí a lọ dé bá níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ilé ayé òun náà ni gbangba tí a ó ti máa wá ọ̀nà àbáyọ tí a fi rí ojú rere ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó tún wá wà nínú ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá ádámà ọlọ́run tẹ́wa débi pé tí a bá ṣe iṣẹ́ kékeré ọlọ́run yóò fi ẹ̀san tó pọ̀ yóò fi rọ́pò fún wa ìpele ẹ̀san ó ní ọlọ́run yóò fi ṣe ẹ̀san fún iṣẹ́ kékeré tí a bá ṣe nínú àánú ọlọ́run ó ṣe àwọn àsìkò kan ní àsìkò tí ó fi máa ń ṣe ìpele ẹ̀san fún gbogbo ọmọ ànábì Adam àbí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n bá jọ́sìn fún ọlọ́run ní àsìkò náà torí kún ó lè jẹ́ olóríire ní ọjọ́ ìgbẹ̀ndẹ̀ alkiyama kún ó lè lo àsìkò náà láti fi ríra ní ma oore ọlọ́run àti àánú rẹ̀ nínú àwọn àsìkò yìí omi wà nínú ọjọ́ omi wà nínú oṣù omi wà nínú àkókò omi wà nínú ọdún. ọlọ́run ọba ó ṣe àwọn àsìkò yìí láti fi kí àwọn mùsùlùmí ká máa fi súnmọ́ ọlọ́run ọba láti máa ṣe iṣẹ́ tí ọlọ́run tí ó máa fún wa ní ẹ̀san àdìpèlé torí àti sọ wa kúrò níbi ìyá aná lóòjọ́ ń gbélé ọlọ́run ọba sọ nínú ààyè ibìkan nínú alkùrán وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ọlọ́run وبا òun ló أتيوسا. alẹ́ àti ọ̀sán láti máa tẹ̀ ní tẹ̀lé ń tẹ̀lé torí ẹni tí ó bá fẹ́ dúpẹ́ fọ́lọ́run ẹni tó bá fẹ́ ṣe ìrántí fún ọlọ́run ọba láti fún ní àǹfààní àti ṣe Hasan al-Basri ó ní àyà yìí ohun tí agbàlérò ń bẹ ó ní pé man ajaza bil-layli kana lahu min awwali an-nahar musta'tabi wa man ajaza nahar kana lahu min al-layl ẹnikẹ́ni tí ó bá ní ìdíwọ́ tí ò lè wá oore ọlọ́run ọba àti àforíjì rẹ̀ lálẹ́ tí ó fi ní àǹfààní àti wà lọ́sàn ẹnikẹ́ni tí ó bá ní ìdíwọ́ lọ́sàn tí ó rí àyè láti wá oore ọlọ́run àti àforíjì rẹ̀ so yóò fi lè wá oore yẹn àti àforíjì ọlọ́run lálẹ́ so ọlọ́run bá ṣe gbogbo àwọn àsìkò yìí láǹfààní fún àwa mùsùlùmí láti máa wá orí rẹ̀ àti àforíjìn ọlọ́run bákan náà nínú orí ọlọ́run àti àánú rẹ̀ ó ṣe àwọn àsìkò lé tó lálùbáríkà tó lóore nú èyí tó tóbi jùlọ náà àwọn àsìkò náà ó náà ni ṣahru ramadan ó ní oṣù ramadan èyí tí ọlọ́wọ́n bá tí ó sọ alukur'ani kalẹ̀ nínú rẹ̀ ìdínú tó fi jẹ́ pé ó dáa fún gbogbo múmìnì kí wọ́n tún iṣẹ́ wọn ṣe kí wọ́n sì ṣe ìmúrasílẹ̀ de oṣù náà nígbà ó bá ti ń bọ̀ so ìdánilẹ́kọ̀ọ́ wa yóò dá lórí ìfojúsọ́nà fún Ramadan àti ìpèsè kalẹ̀ síwájú kí Ramadan lò tó tó ìdínú tó fi jẹ́ pé ó pa dandan fún gbogbo mùsùlùmí láti gbìyànjú láti wá ìmọ̀ síwájú kí oṣù náà tó wọlé nínú àwọn nǹkan tó jẹ́ májẹ̀mú àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn èyí tí a fẹ́ káṣe nínú gbogbo àwọn oṣù yẹn so that oore àti àánú ọlọ́run yóò fi pé pérépéré fún gbogbo ẹni tí ọlọ́run bá fún ní àǹfààní láti rí oṣù náà kò dáa kó jẹ́ pé a ó fi ohun tó lóore sílẹ̀ láti máa ṣe èyí tí ò lóore àbí ká fi èyí tó lóore jùlọ sílẹ̀ ká máa ṣe èyí tó lóore ohun tó dáa fún mùsùlùmí náà ni kó máa ṣe ìsìgnám àsìkò láti fi ṣe gbogbo ohun tí ọlọ́run ọba tó bá pelése lẹ̀ fún wa nínú àwọn àánú rẹ̀ àti oore rẹ̀ nínú gbogbo àsìkò àti oṣù àti ọdún tí ọlọ́run dá lẹ́sà tó yàn láàyò tó sì dá wọn lẹ́sà. so ó pa dandan kí a ronú pé tí a bá ní olùfẹ́ tá a fẹ́ jù kí gbogbo wa ká fi sọ́kàn sí i. ipe ẹ̀ ń tó wá lọ sí ìrìn àjò kò wá dé láti bí oṣù mọ́kànlá ń gbọ́ oṣù kejìlá dé wa tá a yẹn ó ń bọ̀ wá bóò ni wa irú dùnnú wo ni ó dé wa irú ìfojúsọ́nà wo láti fún olùfẹ́ wa tí ń bọ̀ yẹn léè tí ò sí lé láti bí oṣù oṣù kọkànlá tó wá ń bọ̀ nínú oṣù kejìlá tó a ó rí pé a gbogbo ẹ̀mí wa ní gbogbo ọba á máa ronú rẹ̀ torí pé ohun tá a nífẹ̀ẹ́ sí ni ká tó wá rí pé oṣù tí oṣù tí ọlọ́run ní ó ju ẹgbẹ̀rún oṣù lọ a ó rí pé ìfojúsọ́nà àti ìmúrasílẹ̀ tó yẹ ká ṣe ó ju ìmúrasílẹ̀ olólùfẹ́ tá à ń retí tá à ti ìrí láti bí oṣù mọ́kànlá so ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí Islam kọ́ wa ó ní ìmúra de oṣù Ramadan sílẹ̀. so ah, إذ أن التأهب لشهر رمضان والاستعداد لقدومه من تعظيم شعائر الله torí pé ìmúrate oṣù Ramadan àti ìfojúsọ́nà sí ó wà nínú ohun tá a kà nínú báyà mùsùlùmí pé ó ń pọ́n àmì ọlọ́run ọba lé àwọn àmì tí ọlọ́run ọba ti sórílẹ̀ táwọn fi máa dá ọlọ́run ọba mà táwọn fi máa dá títóbi ọlọ́run ọba mà ó fi hàn pé mùsùlùmí ń pọ́n alé ọlọ́run ní dáàlìká wọ́n mẹ́lì yóò á gbèmṣà àìrọ̀lọ́ fa innaha min taqwa al-qulub ẹnikẹ́ni tí ó bá ń pọ́n àwọn àmì ọlọ́run ọba tó ń fi títóbi ọlọ́run ọba hàn tí ó ń fi ìkẹ́ ọlọ́run ọba hàn gbogbo ẹni tí bá ń pọ́n lé eléyìí ló fi hàn pé ó ní ìpayà ọlọ́run ọba so èyí fi hàn pé múmìnì gbogbo ìgbà tí Ramadan bá ń bọ̀ inú rẹ̀ máa ń dùn ní gbogbo ìgbà yóò máa ronú pé oṣù olóore yẹn ń bọ̀ wá yóò sì máa ṣe ìró òdùnnú fún àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn alájọgbé lórí pé oṣù alákọ̀ọ́lé yẹn ń bọ̀ wá yóò máa bẹ ọlọ́run ọba tí òun ó rí oṣù náà ní lálàáfíà yóò sì tún máa dúpẹ́ fún ọlọ́run ọba tí ọlọ́run bá jẹ́ kí òun náà dé orí oṣù yẹn ní ojú eléyìí ó ní ìmúrasílẹ̀ de Ramadan ìfojúsọ́nà de Ramadan bákan náà yóò mú yóò múra láti ṣe iṣẹ́ tó tọ́ tí ọlọ́run fẹ́ ká ṣe torí àti rí àlékún ládá yóò sì jìnnà sí gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba ní ká má ṣe torí àti wá àánú ọlọ́run ọba ọlọ́run ní kúl bí fadlillah wa bí rahmatihi fabi dhalika falyafrahu huwa khayrun mimma yajma'un sọ fún wọn pé oore ọlọ́run ọba àti àánú rẹ̀ olóyè kí wọ́n máa ṣe ìdùnnú lé lórí torí pé olórílẹ̀ gbogbo tí à ń kó káàkiri tí à ń kó jọ nílé ayé lọ. so oṣù yìí oore ní fún gbogbo ẹni tí ọlọ́run ọba tí tó bá fún ní ìyàn ọ̀dá láti rí oṣù náà nínú rẹ̀ ó ní muhabbatul a'mali salihah wal istibshar biha far'un min muhabbatillahi azza wa jalla kéèyàn onífẹ̀ẹ́ sí iṣẹ́ rẹ̀ láti máa ṣe ìròdùn lórí iṣẹ́ rẹ̀ náà òun náà ìka kan ni nínú ìka tó fi hàn pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ọba gbogbo ìgbà tí èèyàn bá nífẹ̀ẹ́ iṣẹ́ rẹ tí ọlọ́run ọba ní ká ṣe òun náà ìka kan ni tó fi hàn pé èèyàn ní ìfẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba sọ nínú alukur'an pé wa idha ma unzilat suratun faminhum man yaqulu ayyukum zadatu wa abihi imana. فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون نباتي أبا سورة كالي láti ọ̀dọ̀ ọlọ́run ọba ó wà nínú àwọn tí wọ́n máa sọ pé gbogbo tí wọ́n kà kalẹ̀ yìí eléwo ni ìmánì rẹ̀ lékún nínú gbogbo àròyé tó ṣe kalẹ̀ létí rẹ̀ bí àròyé ni ọmọ rí torí pé kò ní dé inú ọkàn rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ní ìmánì yóò ṣe àlékún ìmánì nínú ọkàn wọn wọ́n ń yẹ tẹ̀síwòn wọ́n máa ṣe ìró ìdùnnú lórí ìmánì tí wọ́n rí lórí ohun tí ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ nínú àyà rẹ̀ so eléyìí fi hàn pé ìmánì oníkéyìn onífẹ̀ẹ́ jẹ́ rẹ̀ bí ọlọ́run ọba pa wá nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ó fi hàn pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ọba torí múmi ní òdodo هم mushtaquna ila ramadan àwọn ni wọ́n máa ń tọ́ máa ń múra de ramadan lẹ̀ gbogbo ọgbà wọ́n máa ronú láti di pé àwọn dé bá ramadan lílé ayé. تحن قلوبهم إلى صوم نهارها ọkàn wọn yóò máa pa rọmọdán wípé káwọn ò lè gbààwẹ̀ ọ̀sán rọmọdán káwọn ò lè dúró níwájú ọlọ́run lóru rọmọdán àwọn ni múmi ní òdodo فتراهم يمهدون لاستقبال رمضان بصيام تطوعي خاصة في شعبان ẹ̀rí wọn tó ẹ pé wọ́n mọ múra de Ramadan lẹ̀ nínú láti Ṣàbán wọ́n ti mọ̀ pé ohun tá a máa ń ṣe nínú Ramadan ló láwẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbà wọ̀n yẹn láti nínú Ṣàbán wọ́n ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tá a máa ṣe nínú Ramadan ó ní ká máa ka Qur'an láti inú Ṣàbán yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ka Qur'an wọ́n ti mọ̀ pé àwọn iṣẹ́ tó tóbi dáa máa ń ṣe nínú Ramadan oní sádàkà ọrẹ láti inú Ṣàbán wọ́n ti bẹ̀rẹ̀ sí tọrẹ torí àti múra dé Ramadan so àwọn yìí àwọn ni àwọn tí wọ́n ní ìfẹ́ Ọlọ́run ọba tí wọ́n sì ní ìmánì agba ẹgbàwọ́rọ̀ wa láti Anas ọ̀dọ̀ Anas ibn Malik ó ní kánà sallallahu alayhi wa sallam إذا دخل الرجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان ìpè anẹ́sà ọlọ́wà sọ́lẹ̀m nígbàtí rọ́jà tó bá ti wọlé yóò máa sọ pé ìwọ ọlọ́wọ́ bọ̀ báríkì lẹ́nà ti rọ́jà fún ṣe oore tó pọ̀ fún wa nínú rọ́jà ṣe oore tó pọ̀ fún wa nínú Ramadan kó o sì jẹ́ ká rí Ramadan àmín uh, nínú Sha'ban kí o jẹ́ Ramadan lálàáfíà so èyí fi hàn pé láti inú Rajab òun ni ó ti bẹ̀rẹ̀ sí múra lẹ́ẹ̀dẹ̀ Ramadan anábì ń tọrọ oore èyí tó wà nù Rajab ó ń tọrọ oore tó wà nù Ramadan ó sì ń sọ pé kí ọlọ́wọ́ bá kó jẹ́ káwọn ó dé Ramadan Sha'ban kó jẹ́ káwọn ó dé Ramadan lálàáfíà so eléyìí náà ó wà nù ìmúra alẹ̀ de Ramadan ó wà nù ìfojúsọ́nà de Ramadan ká máa bẹ ọlọ́run ọba tí ọlọ́run ọba kó jẹ́ ká lóore tó wà nù Sha'ban kọ́lọ́ ti mú wa rí Ramadan lálàáfíà. Ànábì sallallahu alaihi nígbà tí ó sọ fáwọn sàábẹ̀ rẹ̀ pé kullu amali ibn Adam. يضاعف الحسنة عشر أمثالها إلى سبعمائة ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شعوته وطعامه من أجلي رواه مسلم إذا gbogbo وما نبي هذا adam pátápátá ọlọ́run bá máa ṣe ìpele ẹ̀san fún gbogbo ẹni tó bá ṣiṣẹ́ tí ó bá ṣe iṣẹ́ kan yóò fún ní ẹ̀san mẹ́wàá títí dé ọgọ́rùn-ún méje ẹ̀san lọ́lọ́mọ tí ń san fún gbogbo mùmínì gẹ́gẹ́ bí ìmánì wọn àti ìkíláàsì wọn lórí ohun tí wọ́n bá ti ṣiṣẹ́ èyí ni pé ẹlòmíì yóò rí ìlépe mẹ́wàá ẹlòmíì ó lè jẹ́ ìlépe ogún ní òní ẹlòmíì ọgọ́ta ẹlòmíì ọgbọ̀n títí dé sẹ́bùrùmíà ah, títí dé ọgọ́rùn-ún méje ọlọ́run ọba wa sọ wípé àyàfi rọmọbọ́n àyàfi ààwẹ̀ ààwẹ̀ rọmọbọ́n ọlọ́run ní fa iná wùlí wà á na àjèjèbè torí pé ààwẹ̀ yẹn ti tèmi ni èmi náà ni mo á ti ẹ̀san fún un tó omi ò ní fi hàn ọmọ ẹ̀dá ádámọ̀ kan irú ẹ̀san wo ó ní mo pèsè lẹ̀dí ẹ̀ ti ń gbààwẹ̀ torí pé yẹ́dàwó ṣàwọ́tàwó àwọn ohun tó wù tó wù jẹ tó wù lò àwọn ìyáàlì rẹ̀ tó wù láti súnmọ́ gbogbo ẹ̀ ló fi ilẹ̀ ó fi ilẹ̀ ti torí ti ọlọ́run ọba ni ọlọ́run ní èmi ní í ṣe ẹ̀san fún oúnjẹ so eléyìí وجا كما يقول امتناع عن الشهوات لله عز وجل في هذه الدنيا سبب لنيمها في الآخرة كي وفي أوانتي تي فانو تو láti ṣe sílẹ̀ nítorí tọ́lọ́run nílé ayé ọlọ́run fi máa ẹ̀san rú rẹ̀ lọ́lọ́run máa fi san fún yà ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé ànẹ́bíkà ọ̀sánlá ní gbogbo ẹni tó bá mu sí ilé ayé lóòjọ́ ọdún èdè àyàmọ̀ kò ní mu èyí ni pé ọtí tó mu ilé ayé yẹn a ní jẹ́ kó mu tìjọ́ ọdún èdè àyàmọ̀ so irú in tó ṣe ilé ayé irú rẹ̀ náà láti ṣe ẹ̀san fún lóòjọ́ ọdún èdè àyàmọ̀ ṣùgbọ́n ẹni tó fi ṣáwà lẹ̀ tó fi àwọn nǹkan tó wù lẹ̀ torí ìtọ́lọ́run ọlọ́run wọn wá ṣe àwọn nǹkan tó tẹ́mi rẹ̀ ó rí sínú rẹ̀ ọmọ àdùn ọlọ́run ṣe fún níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmà so eléyìí ó fi hàn pé ààwẹ̀ ó lóore ó sì lọ́lá bákan náà agba àgbàwọ̀ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ àbí Musa al-Ash'ari ó ní inna Allah qada ala nafsihi أن من عطش نفسه لله في يوم حار كان حقا على الله أن يرويه يوم القيامة ipe gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ kí òun gbẹ kó gbẹ lọ́jọ́ tí oòrùn mú kankankan ipe níjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama ọlọ́run ó fún lómi mu níjọ́ tí oòrùn tí ó máa jẹ́ kí ọpọlọ èèyàn máa hó sọ wá rí pé irú iṣẹ́ rẹ̀ lọ́lọ́run ti tẹ̀sán fún níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó fi nǹkan múmu ó fi ohun gbẹgbẹ́ra rẹ̀ torí ọlọ́run ọlọ́run wa fún lómi mu níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lọ́jọ́ tó ní bùkátà sí omi náà so ìdínú tó jẹ́ pé Abu Musa al-Ash'ari nígbà tí wọ́n gbọ́ àdìjà nẹ́gbà ọ̀sánlẹ̀ yìí ó wá máa ń sọ àwọn àsìkò tí òòrùn mú kánkánká àsìkò náà ní máa ń gbárùn torí kó fi lè rí oore ńlá lóòjọ́ mẹ́tẹ̀ alkiyama so gbogbo àwọn yìí ó fi hàn pé bí àwọn ṣe máa ń múra de Ramadan nù pẹ̀lú àwọn aṣẹ́ rí àti irú àwọn aṣẹ́ téèyàn máa ń ṣe nù Ramadan síwájú Ramadan òun ni ti bẹ̀rẹ̀ sí ṣe bákanáà nínú àwọn oore tó wà nù ààwẹ̀ àti oṣù Ramadan حديث شاب ولات سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل معهم أحد غيرهم يقال أين الصائمون فيدخلون منه فإذا دخل آخرهم أغلق فلم يدخل منه أحد ipe ninu ọgbà àdẹ́ra ọgbà àlìjánà lẹ́kùn kan wà tó ń pè ní rọ̀yàn lẹ́kùn yìí ó ní àwọn olùgbààwẹ̀ nílé ayé lóòjọ́ ìgbèlè àlùkìyàmọ̀ lẹ́kùn tó ọgbà wà àlìjánà nìyẹn kò sẹ́lò míì tí ó tún gbalẹ̀kùn yẹn àyàfi àwọn tí wọ́n ń gbààwẹ̀ wọ́n wà máa pè wọ́n àwọn òun làwọn tí wọ́n ń gbààwẹ̀ nílé ayé ẹ̀ máa bọ̀ ọ̀nà tẹ́gbà wọ àlìjánà nìyẹn nígbà tí wọ́n bá ti wọlé tán wọ́n wá tilẹ̀kùn náà kò tún sẹ́lómi tí wọ́n gbalẹ̀kùn náà wọlé èyí fi hàn pé wọ́n pọ́n wọlé torí ààyè àti ipò tó wà fún wọn lóòjọ́ gbèdè alkayama nílé ayé yìí náà sábà ní ibì kan wà láti péjọ tá a wá dálẹ̀ lẹ̀kùn ìta wá dé àyè kan tá a lẹ́sà fún àwọn kan tí wọ́n wọlé láti bẹ̀ kò sẹ́lómi tí wọ́n wọlé àwọn ìyókù wọn lọ gba general gate wọlé ni àwọn rí pé àwọn tí a fi special gate ilẹ̀ fún àwọn tí wọ́n lọ́lá àwọn tí wọ́n nípò ni so àwọn rí pé lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkeyama àwọn olùgbààwẹ̀ yálà àwẹ̀ rọ̀mọ̀dán ni àbí àwẹ̀ míì tó tọ́ súnà dáadé sọ àṣálà gbà wá lẹ́ ní ìyà tó gbà wá ní tó gbà wá ní ìmọ̀ràn láti máa gbà so àwọn yìí àwọn ni wọ́n wọ ọgbà aljanna pẹ̀lú láti lẹ́kùn arroyan wọ́n níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam ogun mimbar wọ́n sọ pé àmín àmín àmín lẹ́ẹ̀mẹ́ta àwọn sàádé ọmọ kí ni tá ànábi ń fi àmín sí sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà anabi sallallahu alayhi wa sallam sọ kalẹ̀ wọ́n wá ti léèrè pé ìwọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àbọ̀ tó ń ṣe àmì àmì àmì kí ni tó ń ṣe àmì sí wọ́n ní ní ànábì sallallahu alaihi wasallam ló bá sọ pé inna Jibrila atani ipe Jibril lọ wá bá mi nígbà tí mo wà lórí mímbà lọ wá ní gbogbo ẹnikẹ́ni tí Ramadan bá délé bá lé ayé tí ó sì lo Ramadan ẹ̀ títí pé ọlọ́run ọba fi forí ẹ̀ṣẹ̀ rẹ̀ sí ọwọ́ á fi torí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nílé ayé ọlọ́run ọba yóò tún lé jìnnà sí oore ni lóòjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wọn á ní kí anabi sọ̀rọ̀ sọ́lá kó ṣe àmín lànà ibi sọ̀rọ̀ sọ́lá bá wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ó ní man adraka àbàwẹ́ aw ahaduhuma falam yabarrahuma famata fadakhala an-nar fa'abadahu Allah qul amin fa qultu amin ẹlẹ́ẹ̀kejì ó ní ẹni tí ó dé àwọn òbí tó dé bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé tí ó sì tẹ̀lé wọn tí ó ṣe iṣẹ́ eré láti fi dùn àwọn òbí yẹn nínú tí ó gbọ́rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu tó wá di pé ó wọná láti arọ àwọn òbí rẹ̀ ọlọ́run ọba yóò lè dìnà kúò ní oore lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkayama wọ́n ní kí anabi sọ̀rọ̀ sálàm kó ṣe àmì anabi ṣe àmì ìyẹn ẹlẹ́ẹ̀kẹta ó ní man dùkírùtù ìdáhù fọlẹ̀ mi ẹnikẹ́ni tí wọ́n bá pe anabi sallallahu alaihi wa níwájú ẹ̀ tí ó sì lè ṣe àsàlátù fánàbí sallallahu alayhi wa sallam tó wá ti torí ẹ̀yìn tó wọ̀ná ọlọ́run ọba yóò lè jìnà sí oore rẹ̀ wọ́n ní kí ànábi sallallahu alayhi wa sallam kó ṣe àmín ànábi ṣe àmín tó ń ti afẹ́ lò bí ó ní pé gbogbo ẹnikẹ́ni tí oṣù Ramadan tó bá dé lé ayé èyí ni pé fúrúsọ̀ ni ààyè ni tí ọlọ́run bá fi sílẹ̀ fún láti wá ọ̀nà láti wọ àlìjánà gbogbo ẹnikẹ́ni tí oṣù yẹn bá wá kọjá tí ọ̀wá lè ṣiṣẹ́ tí ọlọ́run wọn gbà á tí ó sì fi wọ àlìjánà eléyìí ó ti sórí ibu ọlọ́run má kí a ṣe orí ibu. so eléyìí ó fi hàn pé oṣù Ramadan oṣù rẹ ni oṣù téèyàn máa ń ṣe oríire nínú rẹ ni gbogbo ẹnikẹ́ni tó wá ṣe ọ̀lẹ àbí tó ṣe àgbẹ́rùgbẹ́rí tó tẹ̀lé èṣù tí wa wà lè ṣe iṣẹ́ eré tó fi wọ ọgbà àdẹ́ra níbi oṣù yìí eléyẹn ó ti sọrí ibú ọlọ́run kò sọ wà. so ǹjẹ́ a ò ní ṣe é mà wípé Jibril ọwọ́ bá àlẹ́bí sallallahu alayhi wa sallam wípé gbogbo ẹnikẹ́ni tí oṣù Ramadan bá dé bá tí ó sì rí ọlọ́run ọba. tó fi wọná ọlọ́run ó tún lè jìnnà sí oore rẹ̀ ni èyí ni pé a ó fi sínú lẹ́yìn ní ààyè tó jìnnà ìyàtọ̀ sí àwọn tó wà lókè ilẹ̀ ẹlẹ̀ ni ó wà so a ó rí pé orí ibú tó tó yẹn ò sí so sọ́nàsì ní kí anabi sallallahu alayhi wa sallam kó ti àmì lórílé lórí èyí pé ọlọ́run ti fi sáǹpù tẹ́ bẹ́ẹ̀ ni ó rí ọlọ́run bá tí ó sọ wa. so eléyìí ó fi hàn pé fúrúsọ̀ nádìrà ẹni pé ààyè ṣíṣe ṣe gbogbo ìgbà ní máa wá ẹ̀ẹ̀kan lọ́dún ni ẹni ọba dé bá lọ́dún yìí kò ní assurance tó yóò dé bómi ẹni àwẹ̀ bá dé bá lọ́dún yìí kò sí assurance fún pé àwẹ̀ tí ń bọ̀ òun ó tó dé bá yẹn ó lè jẹ́ pé àsìkò rẹ̀ ti tó síwájú kí àwẹ̀ náà tó tó so tí ọba lè lo fúrúsọ̀ yìí a jẹ́ pé ó ti ṣe orí ibú ọlọ́run kí ó sọ wa. sọ bákan náà orí ọlọ́run ọba àti àforíjìn rẹ̀ tó tóbi tó péye olóńbẹ nínú ah, oṣù rọmọdán yẹn. kuma àwọn ohun tí èèyàn fi máa rí oore náà lọ́lọ́run ti ṣe rẹ̀ fún wa nínú oṣù Ramadan náà torí pé àwọn ọ̀nà fi rí ojú rẹ̀ ọlọ́run ọba òun ló pọ̀ nínú Ramadan fi sórí ibú òun ni akápò ńlẹ̀ nínú Ramadan bákan náà ọlọ́run ọba tó wá mú èṣù àti àwọn ọmọ rẹ̀ ọlọ́run dè wọ́n mọ́lẹ̀ fún òfin ní rí àyè láti sí ọmọ ànábì Adam ní ọ̀nà bákan náà inú oṣù yìí tí ọlọ́run ọba tí ó máa mú àwọn èèyàn tí ó mú wọn kó láti inú iná wọ sínú àlìjẹ́nà yìí ni pé yá ó tún okùn ẹrú pé ọmọ náà ni wọ́n tí a sì sọ wọ́n di ọmọ àlìjẹ́nà bákan náà inú oṣù tí ọlọ́run ọba tó máa ń sílẹ̀kùn oore lẹ̀kùn àlìjẹ́nà tí ó sì ti ilẹ̀kùn náà gbogbo ẹnikẹ́ni tí ó bá rí orí oore yìí ó lẹ́ni tó sorí ire gbogbo ẹnikẹ́ni tí a bá ṣe oore yẹn léèwọ̀ fún eléyìí ni ó sori ibú. anabi sallallahu alayhi wa sallam ó fi hàn yín pé àwọn èèyàn nínú Ramadan wọ́n pólísì yálà oríṣi méjì àbí jù bẹ́ẹ̀ lọ nínú àdìsí Abu Huraira tó gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa pé lẹ́màlúfù rasulillahi sallallahu alayhi wa sallam èyí ni pé mo búra pẹ̀lú búra nẹ́bí sallallahu alayhi wa sallam ma ata ala al-muslimina shahrun khayrun lahum min ramadan kò sí oṣù tó lóore tí máa dé bá mùsùlùmí láyé tó lóore ju ramadan lọ. wàlà ata ala al-munafiqina shahrun sharrun lahum min ramadan. kò sì sí oore kò sì sí oṣù tí máa dé bá mùnáfìkì láyé tó jẹ́ orí ibú fún ju oṣù Ramadan lọ wàdálìkà lima yu'iddu al-mu'minina fihi min al-quwwati lil-ibada torí pé nínú oṣù yẹn ó ní mùsùlùmí tí máa múra de ìjọsìn fọ́lọ́run síwájú kí oṣù náà tó dé yóò ti múra lẹ̀ de ìjọsìn fọlọ́run wọ́n ní àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam àti àwọn tó wá lẹ́yìn wọn ohun tí wọ́n máa ń ṣe ni pé tí oṣù Ramadan bá ti tó àtìgbà náà ni wọ́n ti máa dájọ́ kìí ṣe pé irú àjọ tí mò ń dá o màánà ẹni pé ìtumọ̀ lásán àtìgbà náà ni wọ́n ti máa tuwó jọ tó fi jẹ́ pé ní tí Ramadan bá dé wọn ò ní bùkátà láti máa lọ wá ìjẹ àti mú káàkiri wọ́n fẹ́ láti ṣe tẹ̀fọ́rù lílẹ̀ ìbáàdà kó fi jẹ́ pé ọwọ́ ìbáàdà ni wọ́n máa ṣe nínú oṣù Ramadan yẹn torí pé ohun tí wọ́n jẹ tí wọ́n mú wọ́n ti pèsè rẹ̀ lẹ̀ wọn fẹ́ káwọn ó ṣe òfo oṣù yẹn láti máa wá jíjẹ lọ àti mú amúmu lọ so síwájú ramadan o ni ó ti máa pèsè ramadan lẹ o náà ni àlejò àtàlà sí wíńdí wípé wàdálìkà ni máa yọ ìtùl mọ́mìnì na fi minal quwwa lil ibada torí àwọn nǹkan agbára láti ṣe ẹ̀sìn nínú ramadan tí wọ́n máa ń pèsè rẹ̀ lẹ̀ síwájú kí ramadan tó dé ìdínú tí oṣù náà ti jẹ́ oṣù re fún gbogbo mùmí tí ọba dé bá láyé ṣùgbọ́n mùnáfìkì ohun tó ń máa múra lẹ̀ ni pé al-ghafalat ó ní pé ghafala èyí ni pé kéèyàn ọmọ ní àkíyèsí kéèyàn sọ́ra rẹ̀ nù kó ara rẹ̀ nínú Ramadan ṣùgbọ́n tí wọ́n máa ṣe tẹ̀tẹ́pù àwòrán ti nà yọ́ máa wá àṣírí àwọn èèyàn láti máa sọ̀rọ̀ wọn káàkiri gbogbo àwọn múmìnì tí wọ́n ń jókòó sí mọ́tíláṣí tó ń lọ sí tafsir àbáwọn tí wọ́n ń gbáwẹ̀ àwọn ni ó máa fi sọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n máa ṣe nu Ramadan nìyẹn so Ramadan yẹn yóò wá jẹ́ ghanamun lil mu'minin yóò wá jẹ́ ghanima èyí ni pé oore tí èèyàn kàn rí láì ṣe wàhálà Oni ní Ramadan yóò jẹ fún múmìnì torí tí a bá wo iṣẹ́ tó ṣe nù Ramadan àwọn wàhálà tó ṣe nù Ramadan tí a bá wọn pẹ̀lú oore tí Ọlọ́run bá pèsè ẹlẹ́dẹ̀ fún wàhálà yìí ṣe nǹkan kan pẹ́ẹ́pẹ́ẹ́ ìdínú tó fi jẹ́ pé Ramadan jẹ́ gan ní ìmọ̀ fún oore téèyàn máa rí láì ṣe wàhálà ó ní gan ní ìmọ̀ yọ wà dórí ibú fún wọn náà bá kọ́sọ́ wa nú ẹ̀ so eléyìí fi hàn pé Ramadan ó ní oṣù tó lóore jù ó ní àsìkò àbí fúrúsọ̀ tó dáa jù fún múmìnì láti bá láyé ó ní orí igbú tó tóbi jù fún mùnásìkí láti báláyé torígbà náà lọ́wọ́ ọba yóò fìyà rẹ̀ jẹ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi tó wá láti ọ̀dọ̀ Abu Huraira náà tó ní sallallahu alayhi ó sọ wípé adhallakum shahrukum hadha ẹni pé gbòógì oṣù yìí ti dé báyìí ẹni kó ti súnmọ́ síwájú kí oṣù náà tó súnmọ́ lànàbí sáwà ti máa sọ̀rọ̀ rẹ̀ fáwọn sàábẹ̀ rẹ̀ wípé oṣù yìí ti bẹ̀rẹ̀ sí kàn ma marra bil mu'minina shahrun khayrun lahum minhu kò sí oṣù tó ré kọjá bá mùmínì láyé tó lóore ju oṣù náà lọ wàlá bil munafiqina shahrun sharrun lahum minhu kò sì sí oṣù tó ré kọjá bá mùnàfìkì láyé tó burú ju oṣù náà lọ إن الله عز وجل لا يكتب أجره ونوافله من قبل أن يدخله síwájú kí múmi ní kó tó wọnú oṣù Ramadan lọ́lọ́run ọba ó ti máa kọ àwọn ẹ̀san náfìlà tí ó ṣe lọ́lọ́run ó ti máa kọ́lẹ̀ dé torí pé ọlọ́run ti mọ̀ pé onígbàgbọ́ ni yóò fi ara jọ́sìn fọlọ́ nínú oṣù náà síwájú kó tó ṣiṣẹ́ náà lọ́lọ́run ó ti máa kọ ẹ̀san náà fún un àmọ́ mùnáfìsì láti síwájú kúsù náà tó wọlé lọ́lọ́wọ́ ti máa kọ ìsọ̀rọ̀ wúwẹ́ ṣọ̀tọ̀ ọ̀hún orí ibú rẹ̀ ọlọ́wọ́ ti máa kọ́ lẹ̀dí kó tó di kóṣù náà wọlé ọlọ́wọ́ bá kọ́tọ̀ àánú ẹ̀. وذلك أن المؤمن يعد فيه القوة للعبادة torí pé múmìnì síwájú kí oṣù náà tó wọlé ni ó ti máa múra de oṣù náà so ìmúra tí múra ń lẹ́yìn ọlọ́wọ́ òkùnkùn wa máa kọ iṣẹ́ rẹ̀ síwájú kóṣù náà tó wọlé ṣùgbọ́n mùnáfìkì síwájú kóṣù náà tó wọlé lò náà ti máa ronú ọ̀nà ọ̀nà ọ̀nà tí ó fi máa ta àwọn múmi ní ni ó ti máa ronú rẹ̀ láti bẹ̀rẹ̀ náà láti ti máa kọ àwọn orí ibu rẹ̀ fún kóṣù so ele náà o fi hàn pé oṣù Ramadan oṣù tó yẹ ká múra lẹ́dìí ni tọ̀ kí wá ní ohun àkọ́kọ́ tí máa ṣẹlẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ tí a bá kọ́kọ́ wọnú oṣù Ramadan o ni pé a gba wa láti ọ̀dọ̀ Abu ọlọ́run ó أني أجيس الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان إذا تبدي أروى قطة من أرو أسو رمضان صفدت الشياطين وموا واسيسو وموا وصوا ديلي ومردة الشيطان الجن àwọn èṣù àlùjànnú àwọn náà wọ́n tì wọ́n mọ́lẹ̀ wọ́n tì wọ́n mọ́lẹ̀ wa ghuliqat abwabu an-nar wọ́n wá tilẹ̀kùn ilé iná falam yuftah minha babun lẹ̀kùn ẹyọ kan wò ní sílẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n wà ní títì wa futihat abwabu al-janna wọ́n wá tilẹ̀kùn al-janna falam yughlaq wọn ò ní tilẹ̀kùn ẹyọ kan ṣoṣo nù lẹ̀kùn àlìjẹ́nà gbogbo ẹ̀ ni ó wà sílẹ̀ fún àwọn olóríire fún òṣòríire nínú oṣù náà wọ́n yunadi munadi wọ́n wà máa pèpè ẹni tí ń pèpè wọ́n máa pèpè ya baghi alkhayri aqbil wọ́n tó ń wá oríire tí ojú rẹ̀ máa oríire náà yìí pé kí o kọjú sí iṣẹ́ rẹ̀ ìwọ́tọ̀ ń wọ́ oríire kọjúmọ́ ìtẹ́ẹ̀rẹ́ àti kó tẹ́ẹ̀rẹ́ ló dé wọ́n a máa ní àbáàdì ẹ̀ṣẹ́r ọ́ksìn ìwọ́tọ̀ ń wọ́ orí ibú díwọ̀ àbúrú rẹ̀ kù torí kò lè rí àforíjì ọlọ́run ọba wọ́n ní láì òtàkọ́ àmì nàná torí pé ọlọ́run ọba okùn ẹrú tó jẹ́ ọmọ ẹ̀ná yóò tú wọn lẹ̀ tó ti wọ ọmọ àlìjẹ́nà wọ̀dáàlì kàkúndù lẹ́yìn àti and then eléyìí gbogbo òru ni ọlọ́wọ́ bá ni wọ́n máa ṣe irú nǹkan báyìí ẹni pé gbogbo òru oníjẹ ẹni tí ń pèpè ọ máa pèpè gbogbo òru oní ọlọ́wọ́ bá yọ máa foríjì múmi ní gbogbo òru lọ́lọ́wọ́ bá ọ máa sílẹ̀kùn àforíjì ilẹ̀kùn gbogbo fájì láti túbá lọ sọ́dọ̀ gbogbo o ni ọlọ́run ọba yóò máa mú àwọn èèyàn kúrò láti inú náà lọ sí ọgbà àjẹnà ọba kọ́ka àwọn so eléyìí ni ohun àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣẹlẹ̀ ní ìgbà tí ọ̀rọ̀ ń so ìlànà tó dáa jù òun náà ni ìlànà Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn ìlànà rẹ̀ ó ní àti rán àwọn èèyàn létí albarka tó wà nínú oṣù náà anabi sallallahu alayhi wa sallam ó máa ṣe ìró dùnú fún àwọn sàábé rẹ̀ ní alẹ́ àkọ́kọ́ tí rọ̀mọ̀dọ́n bá wọlé náà. يوم أتوئي جاءكم شهر رمضان شهر مبارك افترض الله عليكم صيامه يفتح فيه أبواب الجنة ويغلق فيه أبواب الجهيل وتغل فيه الشياطين فيه ليلة خير من ألف شهر man hurima khayraha faqad hurim yọm anabisa asala yọm sọ pé oṣù rọmọdán ti dé o oṣù alálùbáríkà èyí tí ọlọ́wọ́n bá ṣe ààwẹ̀ rẹ̀ lọ́rùn àyàn lélẹ́ lórí nínú oṣù náà ọlọ́wọ́n bá yóò tilẹ̀kùn aljanna yóò sì tilẹ̀kùn ilé iná yóò wá di àwọn èṣù mọ́lẹ̀ bí gbogbo alẹ́ pátá lọ́lọ́wọ́ bá wọn máa ṣe àforíjì fáwọn ẹrú rẹ̀ oṣù tó yẹ pé alẹ́ òru kan bẹ́nu rẹ̀ tó lò lóore ju ẹgbẹ̀rún oṣù lọ gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá tó bá jẹ́ kó sórí ibú nú ẹ léwu gan lórí ibú ọlọ́run kọ́ mọ́tò wá ní olórí ibú fún àsìkò lórí eléyìí ni a ó ti dá ìdánilẹ́kọ̀ọ́ náà dúró ìdánilẹ́kọ̀ọ́ tí a pè ní ìmúralẹ̀ de Ramadan sọ wọn náà wà ní asalaamualeykum wa rahmatulah. يقول كذا نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم síwájú ìbéèrè eléyìí fi hàn pé ní àsìkò tá a àsìkò tí ó yẹ kí á múra de Ramadan ni lẹ́la kọ̀kọ́ bóyá a kìí gbéya a kìí gbá àwẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ tàfàwọ̀ yìí ká bẹ̀rẹ̀ sí gbà síwájú kí Ramadan tó dé bóyá Kùránì wa ó ti wà níkọ̀ láti Ramadan tó kọjá kárí Kùránì náà ká bẹ̀rẹ̀ sí kà láti sùn torí pé òun ni àwọn iṣẹ́ tí a máa ṣe nígbà Ramadan bóyá ó ti pẹ́ tá ti ṣe sàdáká gbẹ̀yìn ká sí tọrẹ láti sìn síwájú kí Ramadan tó dé torí pé o ní àwọn akẹ́ kàǹkàǹkà dáàbẹ̀ máa ṣe nínú Ramadan àwọn oríṣiríṣi àwọn ìwà ẹ̀ṣẹ̀ tá à ń ṣe lásìkò yìí bóyá ríbà ni ànàmímà ni àwọn oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ tí a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ká múra láti sìn ká sọ ìwà ẹ̀ṣẹ̀ náà lẹ̀ síwájú kí Ramadan tó dé eléyìí ni a ó fi rí ojú rẹ ọlọ́run ọba àti àwọn ládá tí ọlọ́run bẹ̀rẹ̀ sí máa kọ́lẹ̀ fún wa wípé à ń múra de Ramadan kó sì jẹ́ pé gbogbo ọba Ramadan yóò máa wà ní ìgbáyọ̀ ọkàn wa léè tó fi hàn pé a nífẹ̀ẹ́ pé à ń retí Ramadan ọlọ́run ọba kí ó fún wa ṣe náà ayé fún ẹni tí ó bá ní ìbéèrè wa alaykum salaam. Nah sálọ́lá ọ̀sẹ̀ mi. mi ò mọ ibo ni wọ́n ti sọ̀rọ̀ ìlàjì ohun tí ó dájú ni pé oṣù tí àlejò sọ̀rọ̀ sẹ́lẹ̀m kò sí oṣù kan tí àlejò máa ń gba ààwẹ̀ oṣù náà pé àyàfi Ramadan ṣùgbọ́n inú oṣù tí àlẹ́bí sàlám tó máa ń gba fọ̀tọ́wù ìjù òun náà ní ṣàbán ebi táwọn míì ń wò pé nígbà míì gan a máa fẹ́ gbà tó ọgbọ̀n nínú oṣù yẹn àbí wọ́n máa fẹ́ gba gbogbo oṣù náà so èyí ni pé inú ṣàbán àlẹ́bí sàlám ó máa ń gba àwẹ̀ pọ̀ kò sí iye àwẹ̀ tí ànábì máa ń gbà bẹ̀tì tó hàn ní pé ó máa ń gbá àwẹ̀ pọ̀ jù nínú ṣàbàn náà mi ò bá mo ti dáhùn béèrè náà. Okay. Thank you ẹ wò tí a bá ń gba alkhamis wal ithnain mélòó la gbà lóṣù bíi mẹ́jọ tí a bá ń gba ayyamul dir èyí ni pé àsìkò tí oṣù tó máa ń mọ́lẹ̀ ìjọ bíi mẹ́ta tá a bá ti kó mẹ́jọ lélòó ni yóò fẹ́ tó mọ́kànlá tó ẹni ọba gba mí lé ní oṣù òun náà gbà wẹ̀ àti tẹ́lẹ̀ kọjá pé gbogbo eléyìí ní í ṣe ní gbogbo oṣù yóò wá wá fi kún tí n tó ń gbà tẹ́lẹ̀ kò sábùú nínú ẹ̀ so kò sí ọjọ́ tí èèyàn ò lè gbà wẹ̀ tó bá ti jẹ́ pé ààwẹ̀ kan ní tí wọ́n fi àfẹ́ ni pé kéèyàn ọjọ́ yẹn kọ́ dayọ láti gbà wẹ̀ òun tí a fẹ́ nù ìdí pé kọ́ ya haramu ní kágbáwé ọjọ́ asap àbí ọjọ́ al-ahad kéèyàn wá dá ọjọ́ yẹn yẹn rí nípọ́jọ́ lòun ọba rẹ̀ nìkan ní tí a ò fẹ́ ṣùgbọ́n tó bá fẹ́ gba àwẹ̀ tó pọ̀ nínú ṣàbẹ́n tó bá burú fún láti gba àwẹ̀ asap àti ahad èyí tó dáa jù náà ni kéèyàn kọ́kọ́ ti àwọn èyí tó jẹ́ súnnà yẹn bí irú yawmul ithnain àti yawmul khamis bírò àyàmùn bírò àwọn ìyẹn wọ́n lóore jù tí òun tó wá fi kún láwọn ọjọ́ mi kò sábúrú nù ẹ̀ kódà nínú àwọn ọjọ́ tí ìyẹn fi kún kọjẹ́ àtàkùn kọjẹ́ àlàáhàd kankan nù bákan náà ni òjò bímà gbogbo ẹ̀ kò ṣùgbọ́n kéèyàn wá dájọ́ yẹn lọ yẹn rí wípé òun lòun bá ẹ̀ èyí tí a fún wa ni Allahu alam. Thank you wẹ̀lẹ̀ àràkúlì ha nínú àwọn tí wọ́n máa ń wọ́n lè tí a fún wọn ní àmì ìyànda láti láti ṣe sádákà dípò ààwẹ̀ olóyún wà nínú wọn tó jẹ́ pé ààwẹ̀ ó nílà yálà wọn tó lè pa ọmọ tí ń bẹ lára rẹ̀ tó ló lè pa lára àbí obìnrin tí ń fún ọmọ lọ́yàn tó yẹ pé tí ò bá ilé jẹun àbí kó mu ni kò ní sí omi ọyàn tí ọmọ ń mu irú àwọn èèyàn wọ́n wà nínú àwọn tí a fún ní àǹfààní láti ṣe padà pa so kò sábúrú nù ẹ̀ ó lè ṣe sádàkà yẹn ó sì lè dá àwẹ̀ náà padà yẹn náà kàgbúrò èyí tó bá wù ú ẹ̀ ó ní ó ṣe èyí tó bá wù ú ẹ̀ ní ó ṣe yálà kó bá àwẹ̀ yẹn lẹ́yìn Ramadan sábúrú nù ẹ̀ àbí kó ṣe sádàkà dípò Ramadan gbogbo ẹ̀ kò sí ètò láburú nù ẹ̀ ó sì lè ṣe gbogbo ọjọ́ ọgbọ̀n yẹn torí pé kí ni ọmọ tí ń fún lọ́yẹ̀ yẹn kò sí assurance pé nínú oṣù yẹn ni ó já ọmú láyọ̀ ọmọ yóò junu Ramadan lọ ìdí ni pé ó dìrí yẹn ń bẹ lára rẹ̀ di ẹ̀yìn Ramadan so ó lè ṣe sàdákà gbogbo ọjọ́ Ramadan yẹn yálà láti ní oṣù àbí twenty nine kò sí aburú nù ẹ̀ ó sì lè ṣe lẹ́yìn àmì ní ìparí Ramadan ó lè ṣe ní àárín ó sì lè máa ṣe lójoojúmọ́ gbogbo ètò bá wù ní ẹ̀ kò sí aburú nù ẹ̀ wallahu a'lam náà.

ó ní pé ìlànà ànábì sallallahu alaihi wasallam ó ní ìlànà tó dáa jù súnmọ́ aburú ó ń bẹ́nu kéèyàn dáadáa torí pé ètò ń pa ṣe ń gbà ní Rajab yẹn wọ́n wò bí wàtí wọ́n pé súnà ànábì sallallahu alaihi wasallam so kìí ṣe súnà ànábì sallallahu kò sí ẹ̀rí kan wípé ànábì mo máa ń gba Rajab so àìṣe rẹ̀ ló dáa jù ṣùgbọ́n kéèyàn wá ní òun gbààwẹ̀ ṣe Ramadan ó wá bẹ̀rẹ̀ láti inú rọ́jà kì í ṣe kó gba gbogbo oṣù kó máa gbààwẹ̀ jù ju bó ṣe ń gbààwẹ̀ lọ kò sábúrú nú ẹ̀ tí ó bá ti dá ìrájà àgùnyẹn yẹn rí pé súnà Ànábì ní sallallahu alaihi wasallam àà ọfẹ́ ní oore láti múra lẹ́ẹ̀dẹ̀ Ramadan tó ń gbààwẹ̀ púpọ̀ ju bó ṣe ń gba síwájú lọ kò sábúrú nú ẹ̀ ṣùgbọ́n kó gba gbogbo oṣù anẹ́sà àtọ́lá ti gba fún àríbi tí anẹ́sà ti gba gbogbo oṣù rí àyàfi Ramadan ṣùgbọ́n ó máa gbá àwẹ̀ ẹ̀ pọ̀ nínú Sha'ban Wallahu a'lam ṣẹ́yìn náà sáré. torí táwọn arúgbó rẹ̀ náà lọ lè gbarú àwẹ̀ yìí ìwọ́n tó ọjọ́ kan lè gbà wọ́n pè láàwẹ̀ arúgbó torí pé àwọn arúgbó àwọn lẹ́lẹ́yìn àti gbà torí pé ìdí ni pé àwọn lásìkò yẹn kò sí nǹkan kan míì táwọn tó ń ronú ju ìpa láti lọ bá ọlọ́run bá pàdé lọ ṣùgbọ́n ọ̀dọ́ tó ń wo pé òun sì tún lè lo fifty years láyé tá a bá ní ọgbà arú àwẹ̀ yìí yóò ní tó ń ṣe nǹkan kan fọ́lọ́ ni àbẹ́ ìmọ̀ gbọ́dọ̀ máa ń sọ nígbà tó wọn ọ̀sẹ̀ lọ́wọ́ wọ́n á máa gba gbogbo orú àwẹ̀ bá wọn ṣùgbọ́n arúgbó wọn gbà ìdílù náà fi pè ní àwẹ̀ arúgbó ṣùgbọ́n kò sí àwẹ̀ kan tó ń pè ní àwẹ̀ arúgbó nínú Islam kò sí àwẹ̀ kan tó ń pè so gbogbo ìta bá ti bá tọ́jẹ́ súnà àlẹ́jì sallallahu alayhi wa sallam arúgbó àtọ̀dọ́ o àtàgbàlagbà o gbogbo wọn náà ni ó lẹ́tọ̀ọ́ àti gba irú àwẹ̀ yẹn wallahu Thank you. ايه نعم ẹn tí ó ń gba àwẹ̀ kàfàrà tó sì ti gbàdáyè kan síwájú kí Ramadan tó dé ó pa dandan kó fi àwẹ̀ tó ń gbà kalẹ̀ yóò gba Ramadan torí pé tí kì í bá ṣe ó sì rí àìlálàáfíà àbí irú àwọn ojúbìrí míì tí ẹ̀sìn Islam tó ṣe ẹ̀tọ́ fún èèyàn láti láti má gba àwẹ̀ nínú Ramadan èèyàn ò gbọ́dọ̀ fi Ramadan lẹ̀ gba àwẹ̀ míì so ẹni tó já àwẹ̀ kàfàrà torí Ramadan tó wọlé kọjá torí àmàmà sí so lẹ́yìn Ramadan yóò wá kọ́ntínú àwẹ̀ rẹ̀ kò sábúrú mẹ́ èyí tó ti gbà tẹ́lẹ̀ kò tún tó mu. مقاومة من إيه؟ الله أعلم لا هو تمام الوقت أوكي فهم. السلام عليكم ورحمة الله